naam alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ya sheikh ahsanallah ilaykum òun nípa ọ̀rọ̀ almuwazana almuwazana nípa pé ṣé tí ahlùsúnà bá ń ṣe járùfò oníbídà kan àbí wọ́n ń ṣe tàhídìrò àwọn èèyàn kò lára ẹ̀ kò lọ́dọ̀ ẹ̀ àbíjọmọ́ kan tó jẹ́ oní bídà ṣé ta bá ń ṣe tahzir àbí tá à ń ṣe járfò wọn ṣé àtúmọ̀ máa sọ dáadáa wọn náà ní àkókò tá à ń sọ àkókò tá à ń ṣàwọn kò lára ẹ̀ mọ́ ṣé ó tún wà nínú mẹ́nẹ́jì àwọn sálàf kí wọ́n tún máa sọ dáadáa oníbídà yẹn náà assalamu alaikum. wọ́n ti kọ́ bẹ́ẹ̀ náà alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd. Ah, àkọ́kọ́ náà tí àwọn ẹlẹ́gbọ́ bákaná àwọn afásúnà tí wọ́n bá ń ṣe tàbí lọ́dọ̀ oníbídí àkàn àbí wọ́n ṣe járá rẹ̀ pàtàkì lọ tí wọ́n máa fẹ́ sáwọn èèyàn lára kúrò níbi àwọn bídí àkókò sí wọn kí tó ń sọ̀rọ̀ nípa dáadáa rẹ̀ torí pé ìmọ̀ sọ̀rọ̀ ń pa dáadáa rẹ̀ nínú situation bẹ́ẹ̀ ni nígbà tí èèyàn ń bu omi lu jẹ́rìkò tí èèyàn ń ṣe àbí èèyàn ń bu omi lu tàfíìrì tí èèyàn ṣe so lápéjú ẹ̀sìn kí èèyàn ní lọ́gbọ́gá ẹni tí kò lámàánà ẹni tí ó mọ́ ṣe jàǹbá fáwọn èèyàn ni ṣùgbọ́n èèyàn tó ṣe wípé ó máa ń tọrẹ ni so ní ìgbà tó ṣe pé at the same time à ń tàì láti tẹ́lẹ̀ fáwọn èèyàn lọ́nà ní bá ṣe ń tàì láti wọ́n àwọn èèyàn gẹ́ẹ̀tì ẹ̀ àti ń tàì láti tẹ́lẹ̀ fún àwọn èèyàn wọ́n intention wa dẹ̀ ní wípé afẹ́fẹ́ káwọn èèyàn ṣọ́ra fún mi so ló jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ kò sínú ìṣesí yìí àwọn orin súnmọ́ láti máa ṣe orúkọ bẹ́ẹ̀. so torí àwọn ṣe tefrik bẹ́yìnà iṣẹ́ tẹ̀kùyìm àbí tẹ̀kùyìm àti máa ṣe tàhàzírù tí a máa fẹ́ ṣe tẹ̀kùyìm yẹn kan àti afẹ́ sọ kí wọ́n tiẹ̀ lápẹjú ẹ̀sìn a máa both sides a sọ negative side a sọ positive side ìyẹn ni àwọn tí wọ́n máa ń ṣe tàrájìn ni wọ́n máa ń ṣe bí alhafiz zabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so wọ́n á sọ both positive àti negative side ẹ̀ yẹn so eléyìí nífẹ̀ẹ́ wọ́n á kàn sọ̀rọ̀ nǹkan ẹ̀ generally ṣùgbọ́n tó bá di agbègbè tahzir ni kò sí mo ṣe sí àwọn onísúnná ìgbà tó máa sọ nǹkan tí ó jẹ́ kí àwọn èèyàn táwọn ń ṣàì láti kì ní lọ wípé kan ṣọ́ra fún ẹ̀kan nǹkan tí ó mú wọn bàtàn jẹ́ pẹ̀lú ẹni yẹn sọ wọn ní sọ nǹkan yẹn ní àyè yẹn ṣùgbọ́n wọn fẹ́ sọ ọ̀rọ̀ nípa ẹni yẹn jẹ́nẹ́rálì ni sọ bóyá nínú tíra ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wọn lè sọ both positive àti negative side ẹ̀yìn sọ wọn láwàá àlàmù. Naam, Ahsan Allah alaikum ya ṣe. Ìbéèrè tí ìbéèrè tó tẹ̀lé yẹn, Ahsan Allah alaikum, òun ni nípa al-ilzamu an-nas bit-tabi' ilzamu an-nas bit-tabi' pẹ́ntìn. Ṣé tí a bá rí tí wọ́n ti ṣe jáàkù mọ̀káká fún oníbídà kan, ṣé wọ́n máa jẹ àwọn tó kún náà nípa pé káwọn náà bá dá ẹnu ọ̀hún? Àbí ṣó wà nínú pé kí wọ́n máa ṣe àlèlúzámù náà ìtẹ̀bẹ̀. Ìyá mi ṣe ìzámù àwọn èèyàn wípé ọmọrọ̀ bàtà àwọn ìdọ̀kan. Ilé nǹkan tí àwọn ìṣíwájú wọn máa lò ń gbà mí, ṣùgbọ́n rẹ̀ ń lò nígbà mí. Wọ́n lò nígbà tí iṣu bá kílẹ̀ dáadáa. Lápèjúwe ìsìn ọ̀rọ̀ jáàbù sọ̀fọ́n nìkan so anybody tó wá sọ igbó wo ògbà tó jáàbù sọ̀fọ́n tí mo tẹ́lẹ̀ yìí àwọn pálá wọn máa lè lórí ìwé èèyàn bẹ́ẹ̀ ní àsìkò títí wọn so kó ní ẹ̀ka sọ pé jáàbù sọ̀fọ́n lẹ́sìn mo tere so wọn á lè lórí ìwé èèyàn bẹ́ẹ̀ àbí kó ní amúrùgbìn mo fẹ́ ìpé kó fi ṣe mo tẹ́lẹ̀ wọn á lè lórí ìwé àwọn torí pé ọ̀rọ̀ jáàbò Sọfwan àwọn bí amúrùbẹ̀ ní ọ̀bẹ́ jì ní ọ̀rọ̀ àwẹ́ èyí ó kílẹ̀ lọ́dọ̀ àwọn onísúnná débi wípé wọ́n máa ṣe ìdámù àwọn èèyàn láti ilẹ̀ yìí gbàpò ní dídí àlàmọ̀ ilé sẹ́yìn tó bá gbà pé onídídí àrí èrò àwọn èèyàn báyìí sọ àwọn èèyàn akàwọ́pọ̀ ara wọn náà so irú situation bẹ́ẹ̀ wọ́n máa lò irú situation míì tó ṣe pé wọ́n sì lè lò ó ní bí alára àwọn ọlọ́dọọdún àwọn afáà tó ṣe wípé lòmí bá dáàbò lápẹjú ẹni sí alimam Muhammad bin Yahya az-Zuhli àwọn gbà pé alimam Bukhari pé mo fẹ́ yóò torí nǹkan tó kẹ́ sí àwọn níbi nǹkan tí ọkọ ó lè jẹ́ pé tó tẹ̀wọ̀n ní pé position yẹn kò correct ṣùgbọ́n rú yẹn nísìnyí wọn lè ṣe ìzáàmù àwọn èèyàn láti pé ìtàwọn mú yẹn nìkan mú ara wọn tó mú position wọn nínú àwọn afá bíi Abu Hatim Ar-Razi àti Abu Zura Ar-Razi gẹ́gẹ́ bí ọmọ wọn ni ọmọ Abu Hatim tí a mọ̀ sí Abdurrahman bin Abi Hatim Ar-Razi gbogbo ìsọ̀rí tí a rẹ̀ àjíjárí kò tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ni wọn gbàmọ́ kí fún al Muhammad bin Yahya az lórí al-Imam sọ́rọ̀ yẹn nísìnyí káyà lè ṣe ìdáàmú àwọn èèyàn pẹ̀lú orú nǹkan bẹ́ẹ̀ torí pé kò ṣe nǹkan tó clear ní nǹkan yìí so bó ṣe wà lẹ́nu àsìkò àwọn ẹni ṣíwájú yẹn náà ló wà lásìkò so nísìnyí káwá wò lásìkò táwa ẹ̀ sì ọ̀rọ̀ àlùkọ́ọ̀nù mùsùlùmí a ní rí èèyàn kan tó gbọ́ súnmọ̀ yìí lónìí tí a máa dìfẹ́ǹdì wọn pàtàkì jùlọ pẹ̀lú gbogbo àwọn so ẹni tó ṣe pé ó bá ń defend wọn ní wásìkò táwà yìí definitely ẹni ara wọn náà ni ìdàkójára wọn tanziman that is organizationally ni àti kò ṣe pé kó jẹ́ ara wọn fikran ní ìrò yìí so irú yẹn nísìnyí ẹ lè ṣe dáàmú àwọn èèyàn ìpẹ̀yìn tí ò bá bá dá àwọn alcohol sí ni pé irú yẹn bẹ́ẹ̀ ni ah, bàtà àwọn yóò tábàrù ní ìhùn so ilé pátá jùlọ ní ẹni tó ń gbé ní àwùjọ tí nǹkan clear sí yóò ṣe kó ń dágbé mú oko àbí mú ugbó tí ìrìn tí ń lọ káàkiri ṣùgbọ́n àwọn àṣọ́ọ̀bì kọ̀ọ̀kan lápẹjú oríṣìí gẹ́gẹ́ bí sínú wọ́n fẹ́ fún àwọn ìkó àmì lápẹjú oríṣìí kéèkì àwọn èèyàn bíi àlíháfà alábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a rí fún àwọn àfáà míì wọ́n bàtà um, ọ̀run míì wọ́n bá pè ní súnà ni wọ́n sọ àwọn afá súnà gẹ́gẹ́ fúnra wọn ní òkú lórí so ìṣe ìbámu àwọn èèyàn lórí nǹkan báyìí ṣẹlẹ̀ ìkan tí a tún fara kọ àwọn sàlàfí yóò jù náà ni so tó gbà pé kẹrin yìí nígbà ní kọpẹ́tì pẹ̀lú títí ẹ̀ ẹ̀ tó gbà pé onísúnà ni kọpẹ́tì pẹ̀lú títí ẹ̀ ni láì ní info ìlú pẹ̀lú rí àwọn torí pé àwọn afá súnà ẹnu wọn bó òkú lórí ètò yìí ẹ̀yìn ìgbé ọ̀rọ̀ ìgbèrú kéèkì àwọn alùpàá mùsùlùmí àbí àwọn bíi jamaat tẹ̀lé àbí àwọn bíi yíṣu tàhárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó ṣe pẹ̀lú àwọn afá kókọ ilé ìwé dídí àmọ́ ni so anybody tó máa ń try láti fẹ́ defend the ones ìwé ẹ̀bọ́ yílhàkù bíi so yílhàkù before now ó dé ẹ̀yìn ọ̀rọ̀ àìtẹ́ẹ̀sí clarity ó sì gbọ́ fún àwọn àfáàkọ̀ kan before ara stage ní ṣe fáwọn ní ọ̀rọ̀ mo ti gbé ọ̀dàrà bó ti yẹ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ wọ́n ti clear sígbà ẹ̀ tó ń rọra ló ṣe gun bá ọ̀rọ̀ ọlọ́run tààlà ká tó jáde láyé ọ̀padà sókè lára àwọn tó ṣe kan wà so bẹ́ẹ̀ ni àwọn àfáà mi gbúrọ̀ bí ṣe kò ṣe bá àti tẹ́gbẹ̀rẹ̀ ṣe fọ̀ọ̀zán gbogbo wọn ni wọ́n bá dá àwọn yìí so arafin yìí ni wọ́n lè pé ọ̀rọ̀ wọn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí so a ṣe òpin aláàrin wà wà fún mùsùlùmí àti àwọn àfúrọ́dù kan mẹ́rin tẹ̀sílú nira ìlà súnà pẹ̀lú àkílẹ̀ sọ́láf ọmọnàjẹ sọ́láf so tó ṣe pé àwọn àfáà kan ní ọgbókè ẹni yìí ni ó ti tẹ̀sílú so àpàlí láti wo àárín yẹn náà káṣẹ ìzáàmù ẹni tí mo sọ pé àìrù nǹkan bẹ́ẹ̀ nínú àwọn ìṣesí àwọn ìṣíwájú mi náà lápẹjú ẹlísìn irú àìkàràbí òṣèlú ìkàràbí sí lára àwọn túrẹ́ǹtì àlìmọ́mù ẹ̀sẹ̀ yìí ọ̀ṣun ọ̀la ọ̀ta aláàjì sọ àlìmọ́mù Ahmad wọ́n bá já rẹ̀ ni wọ́n lè sọ fún àwọn èèyàn wípé láti kẹlẹ́ àìkàràbí sí ولا تكلم من يكلمه ما ذكر هذه الصورة gbogbo wáyé rí bó dákà yá ní ṣe òwò ìpàṣẹ. sọ àwọn tó ní àwọn àpá àfásitì mọ́ Muhammad wọn àjára ìfarabísì torí pé nígbà tí wọ́n ló jáde láyé àwọn tó ṣàyídà jàmáza rẹ̀ tí a rí bọ́ rẹ̀ ọ̀ṣọ́ ni ọba gbé ó lé mọ́ ṣéèdè tó jáde síta rẹ̀. èyí tó fún ọgbọ́n á ṣe gbáǹgà nìyẹn ṣùgbọ́n ibi tí ìlú ẹ̀ Àwọn ìjẹni tó ń ṣe pé ọgbọ́n pé ẹ̀yí, ó jíwé ìtì ní, ó ṣe pé gbogbo àwọn èèyàn ni wọ́n ti wọ́lẹ̀ sí. Ọ̀tẹ̀ ìbìnrin rí mọ́mọ́ Ahmadu ní sí àwọn ọ̀pọ̀ àti ṣe pàwọn èèyàn tẹ̀kù lágbàáyé, lágbàáyé, ọmọ àwọn èèyàn ìgbàkùnlẹ̀ ó ṣe èyí wé ṣùgbọ́n tó ṣe kókè àwọn èèyàn ìjúwọ́ lẹ́kí sọ pé ó fẹ́ ṣe ìgbàmù pípé tí mo rí ìlànà lọ́rọ̀ rí ṣẹlẹ̀ yóò máa ṣe ẹ̀fẹ́rípo sopófì àti láfíjìlì wọ́n tó bá ṣe pé ń tán juwọ́lẹ̀ fún ni so eléyìí ó ṣiṣẹ́ sọ kọ̀dẹ́rù tí mo sọ irú kọ̀bí àwọn ìkúrán jẹ́ máa tẹ̀lé eléyìí kò kó sí àgbẹ̀ntà ìsọ́nà ọlọ́dúngbà àpapọ̀ pàtàkì àwọn àpáàgbà súnmọ́ lágbàáyé wọ́n ti sọ ìgbé ìtàmọ́rọ̀ àwọn yorùbá ọláwà. barakallahu fikum ya sheikh ahsanallahu alaykum ah, ìbéèrè tí ìbéèrè tó tún jẹyọ látòrí mọ̀jùmọ́à òun ni nípa pé fídíò yìí kan jáde tí ẹ̀yin àti sheikh abdulrauf bello àti sheikh suleiman hamza abu ahmed tí. Ah, wọ́n béèrè nípa ọ̀rọ̀ ajé so àwọn èèyàn wá sọ̀rọ̀ lórí ẹ̀ gan àwọn ọmọ ìyá ti sọ̀rọ̀ gan lórí ẹ̀ so ara wọn tó sọ pé ìpínlẹ̀ ajé fún ara ẹ̀ òòṣà ni pé èèyàn gan pàápàá ni gẹ́gẹ́ bí àwọn Ṣàngó ṣe jẹ́ èèyàn bí Ọya ṣe jẹ́ èèyàn bí Ọbàtálá àti Ọ̀rúnmìlà wàhálà ìpè ṣé ẹni tó bá sọ pé ajé á wà ṣe a máa tún yí lọ sí ibòmíì fún a máa gba pé kò mí ni pé kò ṣàgàngàn ló ń sọ ni àbí báwo pé tẹ bá wa tún ṣàlàyé ẹ̀ dáadáa sí i. wọ́n mo ti sọ̀rọ̀ lórí eléyìí nítorí ẹ̀kọ́ ẹ̀kọ́ mi èyí ti fi rinlẹ̀ so gbólóhùn kan yìí wọ́n lè lò fún nǹkan tó kọ́ yìí so níbi kò sí ẹni tó wà ń nígbà tí wọ́n gbé òṣèré kalẹ̀ èyí tá a mọ̀ ní kí òkè ìṣàjẹ́ náà ṣé gbólóhùn ajé yẹn ṣé òun ni òòṣà ẹran kọ́kọ́ lò fún àbí kátàkárà ó lè fi òun ni ó kọ́kọ́ lo gbólóhùn ajé fún nínú Yorùbá sọ ní láti kọ́ gẹ́ẹ̀tì ìyẹn náà so torí pé nínú lárúbáwá náà yìí wọ́n lè lo gbólóhùn kan kan lò fún nǹkan tó pọ̀ yìí wọ́n lè lò fún nǹkan tí ó pọ̀ so olóògbé pé nǹkan gbé gbólóhùn kalẹ̀ fún so kàlà ní láti wò àtàwáwo gbólóhùn ìlórúkọ ẹ̀ kí ni káórì ọmọ ń pè ní owó ẹyọ ọmọ ń pè náà lájẹ́ owó ẹyọ káórì wọ́n mọ̀ pé ní ajé náà ṣé òun nìpìlẹ̀ àbí àsìn òṣàyẹn nìpìlẹ̀ ó ti ní sìn àbí kátàkárà so gbogbo náà ajé náà sọ so wọ́n pe owó ẹyọ yẹn wọ́n pe lájé wọ́n pe òṣàyẹ lájé kátàkárà náà ń pe lájé so wọ́n lè lo gbólóhùn ẹyọ kan fún kan púpọ̀ fún nínú èdè lárúbáwá náà wọ́n lè lo fún nǹkan tó pọ̀ ní èdè lárúbáwá wọ́n lè lo fún nǹkan tó pọ̀ ní èdè yorùbá so èmi ò rí i pé tí ọba sọ pé ajé ní tó túnmọ̀ sí kátàkárà ó ṣe é ní èyí pé ó ṣàyẹ ní ìkẹtàgbàlérò èyí tó bá ní ṣe pẹ̀lú òṣà ó ní ṣe pẹ̀lú òṣà náà tí a bá lè àfọ ìjẹ ọ̀rọ̀ bẹ́ta ṣùgbọ́n káàbìlì tó gbogbo ẹni wá sí lo gbólóhùn ẹ̀ òṣà ẹ̀ lórí fẹ́ sí so ìyàn nídìí àwọn tó ṣe wípé ọmọ pa èdè yẹn dáadáa torí wọ́n lo gbólóhùn àti èèyàn wọ́n lò láti fẹ́ sí owó ẹyọ yìí náà so possibility tó ṣe pé látara owó ẹyọ yẹn òun ni wọ́n ti mú ìsàrẹ́ òkè nìsín àti fún olórúkọ so possibility yẹn náà wà so kò jẹ́ bí ẹni jẹ́ ọláwà rẹ̀. Bárakàláwò fún ìtumọ̀ àṣẹ. Ìbéèrè tí ó tẹ̀lé eléyìí, òun ni nípa ọ̀rọ̀ democracy. Ṣé olùbéèrè béèrè pé ṣé Mùsùlùmí lè participate nínú democracy? Now, we don't care any place democracy or the government of the people by the people for the people. So, Mùsùlùmí ni ó mọ̀ pé nǹkan yìí ni kò ṣe nǹkan tó correct. Torí pé a bá máa ṣèjọba, ó bọ̀rọ̀ jẹ́ pé kí ni òfin ọlọ́run bá la máa lò, So, democracy dẹ́gbà pé kí ni àwọn èèyàn náà máa ṣe So, wọ́n ti takora wọn ni níbẹ̀ so ṣùgbọ́n ọ̀tọ̀ yìí pé kì ní yìí o kú fún mi ọ̀tọ̀ sí pé ẹni tó ń ṣe dídí káfíìr so nídìí nǹkan lè jẹ́ kú fún ni àbí kó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ so lẹ́sà kó lómi wá káfíìn kó fún yẹ kó lù káfíìn oṣù gbogbo tó wá kó sínú kú fúrù láàṣọ yìí tó ti di ó ti ẹni bó ti jẹ́ pé kí ni ẹlẹ́ṣẹ̀ òní lóyìn bẹ́ẹ̀ máa jẹ́ ó kéré jù yẹn ṣùgbọ́n àlejò kó di kèfèrí àti pé mọ́sálà ẹ máa dé mọ́sálà tí ó wà jẹ dáadáa tó jẹ́ ìkẹ́ tó clear dáadáa ṣùgbọ́n pé mọ́sálà yìí pókè ó ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan míì nínú èyí tí pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí àti ẹ̀ka fi ṣe ìdájọ́ tó ń ṣe òfin ọlọ́run bá ní sọ̀rọ̀ lẹ́yìn ọgbà sọ pé ẹ̀rẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ni bá wá ń sọ wípé ìtàwọn fi ṣe dájọ́ yìí òun náà wà òkè àbọ́wọ̀n àtòfin ọlọ́run ọba ìkẹ̀kẹ́ náà ni àbótí ẹ̀fẹ́ ta òfin ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn yẹ̀sírú káfíran lórí kẹfẹ́ yìí ṣùgbọ́n tó náà bá gbà pé nǹkan yóò a sọ pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀rù jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣàǹkankan léwọ̀ fún ẹni tó ṣe ìrìnà ẹni tó ń jalè ẹni tó ń mutí ẹni tó ń ta tẹ́tẹ́ sọlọ́kùngbà tí ó wá sọ fáwọn nǹkan wọ̀nyí nǹkan tó wà pàbí síbò ni wọ́n àbí nǹkan tó ṣe yí pé ó ti ẹ̀ka ju pé ká wọ́n ṣe lọ sọ wá sọ pé ẹ̀bá ẹ̀ di páásìn ni ẹlẹ́ṣẹ̀ ni ó ti ẹ̀sìn wà lẹ́sẹ̀ ká ó sì tuntun ni wọ́n tó bá jọ pé káwọn nǹkan ẹ̀ tó lù wò nípa tó burú ó ti ẹ̀sìn látara rẹ̀ so sọ pé à ń tara bọ́rú nǹkan bẹ́ẹ̀ so iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni so tí ẹ̀yìn yìí wá ṣàwọn kan ní ìṣẹ́ pé lè gbé kúrò ní ohun Islam nínú rẹ̀ so ọláwà náà. Assalamu alaikum ìbéèrè tí ó tẹ̀lé lè ó wá látọ̀dọ̀ ọmọ ìyá tí ìgbà tọmọ ìyá yìí máa béèrè béèrè yìí ó sẹ́ndì líǹkì kan sí mi látòrí YouTube tí táàkì ẹ lọ báyìí pé أقوال العلماء في عبد العزيز رئيس داية الإرجاء ipe ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa Sheikh Abdulaziz Al-Rayis pé wọ́n ń pèpè lọ sí ìrìjà so nínú àwọn mo dẹ̀ wá wo fídíò yẹn mo wá sọ pé à mo sọ fẹ́ nìyẹn pé ẹ̀yin mọ̀ ọ́n dáadáa ẹ̀yin mọ̀ Sheikh Abdulaziz Al-Rayis dáadáa so mi ni màá bí yín nínú fídíò yẹn bí ọmọ ìyá tó ń béèrè question káàkiri ó bí uh, sheikh sọ́yà al-Fawzan ó bí sheikh abdulaziz. Uh, màmá ọ̀rọ̀ ṣe nísìnyí sheikh rayis abdulaziz rayis hafidhahullahu ta'ala uh, àwọn àti sheikh Fawzan ní sọ́yì Fawzan wọ́n pàdé ní nǹkan bí tí ó ti lẹ́gbàá two years ní níbi kan tó ṣe pé wọ́n lè kí wọn dáadáa ẹ̀ka tó tó ń ṣàkárà wọn lórí rọ́dù tí wọ́n ṣe fún hati ìlàrí ọkùnrin alábìsì kan tó ń bẹ ní saudi nípa sí ọ̀gá sheikh mohammed nasirha tó ń pè tó ń dáwà ẹni ó ti fi ẹ̀kírí jẹ́ so sheikh abdullahi zọrọ yìí sílẹ̀ ìlàrí pàtàkì àwọn ni wọ́n ṣe rọ́dù so sheikh fawzan nígbà tí wọ́n pàdé ní ọ̀dọ̀ mufti pẹ̀lú wọn yìí ọdún ṣe fàdán fún ṣàkárà wọn lórí ṣòro tí wọ́n bàbá rà kó yẹ rí. Now before àkókò yẹn yìí, àṣẹ Hamid Al-Atif Hafizahullahu Ta'ala tó wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ fún ṣe fàdán nípa pé tí ṣe kàbílà ó lè fi lórí. Ṣé fàdán ló tó pé pàtó tó lórí jì sọ wípé ó túmọ̀ sí pé kò sí issue lórí ẹ̀yìn wọn lẹ́yìn àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n sáàbù níbi àwọn nǹkan tí wọ́n ti sọ̀tẹ́yẹtẹ́rẹ́ wípé àtúwáyọ̀ wọn kúrò sọ̀rọ̀ wípé àsìkò sí ìlú lórí wọn ṣùgbọ́n ilé náà wà lórí pánẹ́ẹ̀tì mi tí àwọn èèyàn lè lísìn sí tẹ́lẹ̀ lè wọ́n lè wò so ṣẹ́ka Al-Fawzan wọ́n so ṣẹ́ka Abdulaziz Ali àwọn náà ni wọ́n tọ̀rọ̀ ajá lórí kẹta sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa wọn nípa tó bá fi lè mú sẹ́fà látara ọjọ́ àjì lórí àwọn nǹkan yẹn ọmọ ìpàrà àjà ọmọlẹ́ ìlànà bẹ lórí kiri ṣùgbọ́n àwọn tó ń spread àwọn nǹkan láì àwọn bí àwọn alcohol mosquito ni wọ́n spread yẹn àtàwọn ilé ìlú àwọn tó ṣe pé wọ́n ti ní tòótọ́ ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ ní ó kò wọn nípa ọ̀rọ̀ yẹn ni so nǹkan tí wọ́n bá fi lè sọ ẹgbẹ́ ṣẹ̀kà ìlàyé ìjọba yìí sí pé mórìsì ni wọ́n ní sọ́dọ́ wá pọ̀ wọn mórìsì yóò kó ṣẹ̀kà ní mórìsì obìnrin bá di àwòyà so torí pé ṣẹ̀kà ìlàyé ìjọba yìí ààrẹ yìí àbúrò ìlàwọ̀ tààlà so wọ́n ní tíra tí wọ́n ṣe tó fi ṣe rọ́jù lórí ọ̀rọ̀ ìjáàgì so ìdáhùn ṣe rọ́jù fún sáfàrí àwárí ó ń bẹ kì í tó tó jẹ́ bí tẹ̀lifíìsì yẹn náà tó ń lọ́tọ́lì so ìtọ́bi ṣe rọ́dù fún sọ́fọ́lì àwárí so ìyẹn ó wà ní ìtọ́ tún kéré sí ẹ náà ó wà so mọ́sálà tó ṣe pé wọ́n máa sọ pé mújì ni wọ́n lé lórí péjọ́ yìí ó ní ọ̀rọ̀ àdẹ̀rọ́dù richard so ṣé tàbí àríwọ̀ yìí àwọn òfin bẹ́ẹ̀ mú mọ́ kéèkì sí ọ̀pọ̀lọpọ̀ àfà ẹ̀ka dín mú lórí ọ̀rọ̀ ó ṣe àlọ́wọ́ ìjáde so position wọn lọ pẹ̀lú position ìlú àwọn ṣe kọlọ̀ bá ń lọ pọ̀ náà táì lọ́kùnrin kò sí ṣe tó ní oṣù mí nípa ọ̀rọ̀ àlọ́wọ́ ìjáde so ó position ṣe kọlọ̀ bá ń lọ so contrary to àwọn tẹ̀lé tó gbẹnu tí a ṣe fún Ahmad Abdulhadi àti àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ṣáìkì ní sọ̀díyà Sheikh Fauzan Sheikh Loidan Sheikh uh, Suhaimi ṣíkà ọ̀pá ìmúṣìláàbá gbogbo àwọn ilé ìfìwọ́n pàtó jẹ́ pé mọ́sálà ó jẹ́ mọ́sálà tó wà jẹ́ yíyà sọ ẹni tó bá kó sí irú mọ́sálà bẹ́ẹ̀ tó kó sí kóṣù rẹ̀ ìpè irú èèyàn bá rẹ̀ sí ló káfà à ń pè pèsè yìí ni pèsè yìí sí torí kí ni torí náà bí ń pe ọ̀tọ́mọ̀ ti àyè ìfẹ́jọ ìfẹ́jọ àti ọ̀rẹ́ àdìsí orí ọ̀rẹ́ torí pé mọ́sálà yẹn mọ́sálà tó kẹ́rẹ́ yìí látọjú èyí sì irú ẹni tó ṣe wípé ó ń gúnra fún nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run ọba àbẹ́ni tó ṣe wípé ó lọ ń képe nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run ọba ṣòkòrò ilé ìtìbò àwọn náà lè ṣe fún bá àgbẹ̀kọ mọ́ra wọn ni wọ́n gbà pé irú èèyàn báyìí mú ṣíríkù mú ṣíríkù irú èèyàn báyìí so kò ní ìdí tó bá ṣe kí wọ́n ti jẹ́ àìlórí pé kọ́ọ̀tù ti pé mọ́sálà wọ́n di àjẹlí òjì

就是。 àwọn àmọ́lù yúnáìtì tó pé lára ìmáàmù so ẹ̀nà ọ̀rọ̀ bó ṣe jẹ́ pé ṣọ́ọ̀tù kàmá ìṣòro sí ha ṣọ́gbọ́ ẹni ọ̀lẹ́ ṣèpò àmà ìwé ìṣòwòrò àwọn ọ̀yẹ́ tó tó wá pé ṣe àlà tó ìlú sí ìlú tó yẹ pé ìyẹn lè gbé bí ara tó tó kàmá ìṣòro so ṣùgbọ́n ẹlòmíì ní àwọn ẹgbẹ́ bíi tí ó fẹ́ sẹ́tù ní ọ̀sẹ̀ tẹ́lẹ̀ náà so olúmọ̀lú ní mo sùn kó wọ́n so ní ṣókí bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ tó láwọn. Assalamu alaikum láti ṣùgbọ́n àti gbọ̀ngàn alhamdulillah ìbéèrè tó tẹ̀lé lè ní nípa ṣe al-aslu bil muslim ṣé sàràfíjà làmàfin rẹ̀ fún ni àbí ṣe al ni àbí pé báwo èwo ló lẹ́rìí jù lọ́dọ̀ àwọn gálà nígbà pé bàbá rí yàn tó jẹ́ mùsùlùmí. Tọ́lá àlẹ́ àlẹ́ sọ pé àdálà ìpìlẹ̀ náà kò ń ṣe àdálà ni. Pé àwùká nìzọ ló máa Yahuda. Sọ̀rọ̀ bá ti sọ bí. So ìpìlẹ̀ oníkọ́bí ni ẹ̀dí àdámá òjì pé afẹ́ ṣàbòsí. So alágbàkan ẹ̀yìn ni wá kò ní pìlẹ̀ so ẹni tá a bá wá rí tí ó kéré ó tún rẹ̀ ṣe tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun ìrẹ́ ọ̀la tó ní ápì so àlùsọ pé aláàfin fi muslim òní pé sálára fi no so àwọn nǹkan ti dàrú ó ti ní sè so bí wọn bá ti tẹ̀lé àṣẹ àbẹ́sọ̀lá ọ̀pọ̀lá àti ah, àṣẹ ọlọ́run ọba ṣe fáwọn owó ọ̀tá ara òun ló máa jẹ́ ká mọ̀ pé ẹni yìí fáráfí ni àbí súnmí ni àbí mùsùlùmí lásán ni so àìsọ̀tẹ́ aláàṣù omi àdáàlà so yẹ́ ni kò lọ pẹ̀lú Al-Qur'an Al-Karim so àìsọ̀tẹ́ aláàṣù òun náà ni pé fáráfí ni torí pé àwọn nǹkan oríṣiríṣi tó ń bẹ láyé tó ṣe wípé ó ń gbé àwọn kúrò níbi òdodo tí ẹni ẹ̀rọ máa fàmára so lọ́mà ti bí ọ̀làpìtẹ́ ẹ̀rọ máa ṣàwọn nǹkan ní iná nínú ẹ̀sìn wọn ní sọ pé àwọn ní ẹni tí ó máa jẹ́ kí ó máa jẹ́ áfíì láwọn ọmọdé ẹni kan máa gbé kalẹ̀ fáwọn nǹkan nígbà afẹ́ ṣe bẹ́ẹ̀ ṣòkòó ẹ̀yìn àwọn pọ̀sùn náà ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀

àbí àwọn tábìlì tàbí àwọn ṣé ẹ̀rí lòun náà náà. ọ̀nà àkọ́kọ́ ni pé àti sọ pé ìṣúná ń pa àwọn tàbí ẹ̀ka tí ó ṣòro ni àbí ìṣúná wà sí láì tàbí ó ṣòro láti pa fẹ́ ìṣúná wọn. so ìṣúná ò sàhábà eléyìí jẹ́ nǹkan tí uh, ó sì rọrùn. so bí ibn Taymiyyah rahimahullahu ta'ala bọ́wọ́n náà ṣe fún ẹ̀yẹ̀ tí mo tíra àwọn àlàáfíà tó wà sí péyà so lẹ́yìn àwọn sàhábà so àwọn èèyàn pín yẹlẹyẹlẹ tí ọ̀pọ̀ ọ̀yàn rẹ̀ fakaka kiri so àtijọ́pẹ́ ìṣmọ́wù àwọn tàbí rìn so lórí nǹkan ó máa ṣòro díẹ̀ ṣùgbọ́n àlè sọ wípé ààrí àwọn tó tako ìkankan ṣeṣe nísì so táwa láwọn nǹkan àwọn tó tako kankan so ilé nísì tó bá pè ní ìjùmọ́ àti ìtorí pé ara wọn tí wọ́n tako nínú àwọn àfáà súnà so ilé iná nǹkan tí a máa lò ní pàtàkì lọ alẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam oní khairun nas qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn tí wọ́n dáa jù ní àwọn èèyàn àwọn tó ṣùgbọ́n bá rí gbogbo lẹ́yìn àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn àti àwọn tí ó tẹ̀lé wọn ṣùgbọ́n lẹ́yìn náà yóò máa bọ̀tẹ́ sí pọ́ǹtì wípé ọ̀rọ̀ àwọn tàbí ọ̀rọ̀ àti àwọn asmọ́ tàbí orí ẹ̀ka tí a ní láti rẹ́kọ̀n pẹ̀lú nígbà táwa fẹ́ mú wa lórí ẹ̀sìn so n ta bá rí wípé àwọn sọ táà fẹ́ ẹni tó takò wọn àbí ẹni wọ́n fẹ́ kò lè lórí sílẹ̀ yìí nǹkan tí ẹ kí á dìmọ̀ yìí so lára nǹkan tó fi mọ̀ sàlàfíà náà nìyẹn so tó fi pè yẹn ní sọ́láfí òní bó ṣe rí pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn fèsìkì ọ̀fìlà àtìdá ní tí ó ọ̀fìlẹ̀ akhlaq àti bẹ́ẹ̀ lọ nǹkan tó dì mú nǹkan táwọn ẹni ṣíwájú wà lórí ẹ̀rí pẹ̀lú àtúnyà nígbà Muhammad أما كان أصحابه àti àwọn tàbíhàn àti àwọn àpá àtàbẹ̀rẹ̀ ìta dólé lórí so the more tí a bá fi di àwọn kìíní yìí mú the more tí ọ̀làfíà rẹ̀ fi ṣe kìíní tó fi nípa sí ṣẹ́dọ̀ wá ṣe pé ó mọ́ ń gbọ́rọ̀ àwọn sàhábà dàbí ó lè fi sọ́lá sí lèbù ilé ìlàkè ayẹ̀kúnà sàlàfíà ọwọ́ yàrúdú akọwàlà sàhábà gbẹ̀dọ̀wà láàrin ẹ̀dọ̀ wá ní sọ́lá sí lèbù ṣe pé iṣẹ́ àwọn màrún náà rọ ó ti rí sí agbádànà anyhow so sàlàbí ẹ̀yẹn náà kú tó ti bọ́ ọ̀sán bí ti ọ̀rọ̀ àwọn sàhábà àti àwọn tàbí wọn mú nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ti bọ́ ọ̀tà fi ń ti ń bá àṣojú wo pé ilé Yorùbá láká ìṣẹ́jú pẹ̀tọ́ sọ yìí ṣùgbẹ́ ti mọ́ sí sàlàfí àwọn afiṣe ti tó fi hàn lẹ̀ sí ìbọ́ta wáyé fi ń gbọ́ àwọn sàhábà tàbí ń gbọ́ ọ̀rọ̀ àwọn tàbí ọ̀sọ̀rọ̀ àwọn àbí àwọn kan tàbí tàbí gbọ́rọ̀ wọn dà ti mọ́ tàbí jìnà sí sàlàfíà so kò nìkan ni kí a kàn di àdíìsì mú máa kọ̀ránì lórí àgbọ́yé ti tiwa lórí àgbọ́yé ti tiwa so ìyẹn kò tó ká pé ní sàlàfíà ni sàlàfíà ló gbọ́rọ̀ lọ pẹ̀lú àgbọ́yé àwọn ọmọ kéwà náà ní àtàwọn ọmọ kéwà ti tiwa náà so ọlọ́run àgbà Barakallahu fikum ya Sheikh. Ìbéèrè tó tẹ̀lé léèrè, ó fẹ́ dàbí àbẹ́ pé ó fẹ́ dàbí àbẹ́ pé ti dáhùn ẹ̀mọ́ ìjọ tí mo fẹ́ béèrè yìí. Àmọ́ màá béèrè màá béèrè bóyá ẹ̀ tún lè bá wa tún ṣàlàyé sí dáadáa. Ẹni tó béèrè sọ pé báwo la ṣe fẹ́ ṣe tẹ̀m yìí àbí báwo la ṣe fẹ́ identify láàárín olùmọ̀ tó wà lórí manhaj salaf àti àwọn olùmọ̀ tó yẹ kó ní bídà àní báwo la ṣe fẹ́ mọ̀ tó yẹ pé ẹ̀ ń sìn ẹlòmíì tó wà lórí àwọn bìdà àti oríṣiríṣi òun náà máa sọ pé òun náà máa kóòtù àyà Kùránì wọn máa kóòtù hadith àná sàlá so bọ̀ pẹ̀lú àwọn ṣubú àti oríṣiríṣi báwo lẹ́yìn fẹ́ mọ àárín yẹn ní nǹkan tí ẹni yẹn ń béèrè. lágbára tá a máa fi mọ ẹni tó jẹ́ kọ́láṣí ìgbẹ́ntì ìṣe kíláàsì òní wípé tó jẹ́ usul àwọn ahli sunna usul àwọn ahli sunna من خالف في أصل من ẹni bá fi lè takọ áṣùlò kan náà wọn ṣúlù kò bá pàtí àwọn ṣúlù lókù ṣòwò fẹ́lì ní áṣùlò kan yìí áṣùlò tó ti fẹ́lì yẹn ó láwọn èèyàn àwọn oníbídí àtàǹgbẹ̀ẹ́gbẹ́ lápẹjú ẹni sí èèyàn níbi asma wa sifat ó bá ṣẹlẹ̀ wọ́n bí ọ̀rọ̀ tọ́kàtù láti òní yìí ó tẹ̀sẹ̀ ìmọ̀ pẹ̀lú àwọn olórí tí wọ́n bá ti pàṣẹ pẹ́kà sí pẹ̀lú pàtàkì ọlọ́ ó fẹ́lì ń bẹ́ẹ̀ so eléyìí ní sí áṣìlò kan nínú àwọn mùsùlùmí àwọn àlùsẹ́nà hmm. ṣẹ́dọ́ bá fi lè fẹ́ ìbírú eléyìí àní sọ pé kò ṣe tàwílù sífàtì àní sọ wípé ó nífẹ̀ẹ́ hàn sàhábà àní sọ wípé ó mọ̀ ṣe báyìí àní ló ní mọ́ nìlú kọ́dọ̀rọ̀ àní sọ pé kò ṣe náà fi kọ́dọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lọ so ó lè pàṣẹ gbogbo àwọn yẹn ṣùgbọ́n gbà tó ti fẹ́ẹ̀lì ní ti eléyìí ó ti ń fi òtọ́bọ̀rù mọ̀tẹ́díàmù onídídí àwọn ọmọ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ọwọ́ tọ́wọ́ fi máa ń tọ́wọ́ lù yẹ́ sọ̀tòrí ẹ̀ ọmọ ẹ̀mà rí tí wọ́n sọ pé lù míì ẹni yìí o lára àwọn àfihàn so bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ṣe yí pé lápò kìí effect ní ọ̀lẹ̀ kí ń so lórí ṣùgbọ́n wọ́n gbọ́ àwọn sàhábà tẹ́tù wọn láàrin ni so irú èèyàn bẹ́ẹ̀ ó ti já ìfun àwọn ṣíà máa so irú èèyàn bẹ́ẹ̀ àwọn sọ pé kí ni ní ti já ni abẹ́ni tó ṣe ta orí àwọn pèfáàtì ni so irú èèyàn bẹ́ẹ̀ ó ní oníbíbí so ó lè pàṣẹ ní àwọn nǹkan mi tó bá fẹ́ẹ̀lì níbi àwọn nǹkan nígbà tó ti ní sí irú ẹ̀bẹ̀ tí ó ti orí bíyà gẹ́gẹ́ bí alimam ahmad rahimahullahu ta'ala bá ṣe sọ nínú tíra àwọn òṣùlù sunna nípa ẹni tí hafla kan nínú àwọn kàtà kàkàlẹ̀ tí ó bá sọ onímọ̀ bẹ̀rẹ̀ tàbí ha lára àwọn onísúnmọ̀ ni so iye la máa fi wo oríṣi ìtara táwọn èèyàn fún òpin àwọn ah, mashallah ẹni tó ṣe pé ó ń ṣe wáàbí ẹni tó ń gbáwẹ̀ oyin lọ́fílà gan òṣìṣẹ́ bá wọn kọ́yà fún ọlá ọgọ́lá ó fi ròyìn àwọn kọwárìjì hmm. nípa pé àkírò àdúkù sọlátà ọmọ sọlátì wọ́n sí àmọ́ ọmọ sí àmì èèyàn kan ní tó mọ̀ fojú kéré èrò rẹ̀ tó bá wọn kọwárìjì ṣe kí hmm. yóò fojú kéré àwẹ̀ rẹ̀ tó bá ṣe gbà kùránì kan kà kó kọjá gbogbo wọn kó kọjá gbogbo wọn kí alẹ́ wọ́n sọ anamsọ́lá asálàmìlẹ́yìn àdàràtúhù láàtúlẹ̀ yọm kọ́tà sàrẹ́bì fi gbọ́lọ́ ìtòrí parí èyí ó fi ta gbogbo nǹkan tẹ́ ṣe ìdáadáa yẹn ṣẹ́tù gẹ́gùn tẹ́lẹ̀ mọ́wùlá ọ̀tàálá wọ́n sọ̀rọ̀ lẹ́kùnrẹ́ lórí irú kàbáyé ìgbàgbọ́ àwọn kàwárí jìdí ní sọ̀lá orí tó bá ń bẹ láyé lásìkò wọn pa pàkúpàá wọ́n àtàwọn olórí tó ṣe kí wọ́n ti jàǹbá fáwọn èèyàn tó owó wọn lẹ́yìn ẹ ṣe pẹ̀lú wọn lẹ́yìn ẹ ṣe pẹ̀lú àwọn olórí tó àwọn èèyàn tó owó wọn tó ń jẹ́ dúkìá wọn lẹ̀ pa àwọn ọjà wàláyé zí àná wàláyé zí láàtúlá ẹ̀dẹ́nì kọ́pìlà tí máa ń bẹ láyé tó fi jáde bí ọlọ́wọ́ bá ṣe pa wọn jọ áàdù wọn ni máa ṣe ní káwọn èèyàn tí pẹ̀lú wọn so ó sọ fún wa pé èèyàn kan ṣe dáadáa ìyàn tó bí ẹ̀kan ṣe wà sí abẹ́yà ọdún ṣe pé àwọn èèyàn gba ìsìláàmù látọ̀kọ̀ wọn yìí nínú àwọn ọmọ tẹ́sílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìwòsàn wọn di onísúnnà oníbíbí àná ṣe ni wọ́n hmm. Bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ ọ̀yọ́ bẹ̀ Islam látọwọ́ wọn ni. so ṣẹ́lẹ̀ sẹ́gun tẹ́ ní àwọn oníbíkíà ni Ṣùgbọ́n àwọn Islam lọ́dọ̀ ni. Ó ọyọ Mùsùlùmí Mùtẹ́lẹ́rìn. Islam lọ́wọ́ oyè clear mùsùlùmí oníbídíà ní ó ṣe é sí oṣù mẹ́ta kejì tó wájú ọgbẹ́ ní àìsíámà mùsùlùmí oníbídíà ó bẹ́ta rí tó so èèyàn kan kúrò nínú kúfúrúdì ó bọ́ islam ṣùgbọ́n islam tó gbà ní islam lọ́dọ̀ àwọn so oníbídíà tí èèyàn kan gba islam látọwọ́ rẹ̀ ní yóò pa aládàá ẹgbẹ́ kejì àyàn gba èèyàn kúrò islam kò tẹ́lẹ̀ yóò ṣe kíní yóò jí àwọn ẹgbẹ́ ọlọ́run lọ subhanahu wa ta'ala tó bá wọn bẹ́ẹ̀ lórí ń gbọ́ ọlọ́run bá kó lè ṣe kíní ó lè yọ síra wọn ṣùgbọ́n láàrín ní kí àwọn èèyàn àrùbára àwọn èèyàn fún torí pé àǹfààní àwọn èèyàn tó àǹfààní ti ẹ̀ lọ kò lọ jẹ́ pé oníbílẹ̀ òṣè tó lọ́wọ́ bó ṣe borí látara wọn nǹkan ní ìtòṣìṣe ṣùgbọ́n yóò ní káwọn èèyàn máa wọ́n lè gẹ́ẹ̀sì rẹ̀ ní ní wọ́n lè gẹ́ẹ̀sì ẹ̀yẹ ní ó sì tó ṣe àbúrú ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ẹ̀ṣẹ̀ tó wájú ọlọ́run bá ní èyí tí àwọn èèyàn afá kan ní sí ó sọ̀rọ̀ ó sọ ìṣọkúsọ ẹni ọlọ́run àfáyẹ ẹni tó ń gbìyànjú ni tó sọ́lẹ̀ ìsìnkọ̀ tó wọ́n sọ́lọ̀ àsọ́kúsọ àwọn ìwá ṣe rọ́dù fún rọ́dù tó ṣe fi yẹ àníwò pé ah, àwọn ṣe rọ́dù fún náà torí pé tàbí bá ṣe rọ́dù ẹ̀bọ́ má dákẹ́ àwọn èèyàn tí ó sílẹ̀ látàrí àpọ̀ so láti lè fi reduce ní kí àbí láti lè reduce bí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́dọ̀ ọlọ́run ọba òní rọ́dù táwọn èèyàn ṣe lókùn àbáwọn ẹ̀bá ṣe rọ́dù fọ́ máa ń ṣe bí ìkláàsì principle is sincerity àtẹ̀rí so eléyìí ni ó jẹ́ nǹkan tí ó dáa fún mi pẹ̀lú nǹkan tí ó ń ṣe tí wọ́n ń ṣe fún yẹn sọlọ́pàá tó jẹ́ pé ìtàn pa àwọn ẹni ìṣíwájú yìí gbà tí àwọn ẹ̀kan sọ fún wípé ah, a máa tàṣà àtàkùnà àbìyèsíìbá eléyìí tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kan ìṣe járí àwọn ẹ̀ṣẹ́ ẹ̀ a pé àtìkà yìí ó lè jẹ́ kí bàjẹ́ sọ̀fáìn láti sọ fún ẹni ẹ̀kọ́ wáyàkì ana khairu li awla'i aba'ihi wa ummahatihi mo lóore fún ẹni àwọn bàbá wọn àti àwọn lọ ọdún mẹ́fù àdáfì èmi ní ara níbi ìkẹtìmọ́dá kalẹ̀ ní ìyẹn yóò jẹ́ kí ẹ tí wọ́n rù lẹ́rù yóò jẹ́ kó kẹ́kẹ́ ṣùgbọ́n wọ́n tí wọ́n àbá ọ̀dásáǹdì àwọn òkúwá ìtì wọ́n wọ́n àwọn èyí fi èrè ọlọ́run èyí sí náà tọ́mọ dákẹ́ àwọn èèyàn tó ṣílẹ̀ látara àwọn pọ̀ bẹ́ẹ̀ lẹ́jẹ̀ wọ́n fi pọ̀ sí ṣùgbọ́n tó máa ń wọ́n àwọn èèyàn èdè sí wọn kò tẹ̀lé eléyìí ẹni ó kẹ́sì wọn ṣùgbọ́n yóò jẹ́ kọ́ tí ó ṣe látara wọn di kó tí ó sì bẹ́ẹ̀ làwọn wọ́n lè fi ẹ̀ náà ronú kú wà ẹ padà sí ibi ìtọ́jú jẹ́ òdodo so kò jẹ́ bí ẹ̀sìn jẹ́ wọn láwọn. sọ́nà wá ilé fún yàtọ̀ yàrá àkọ́bá wa lẹ́yìn tó nínú ọ̀nà àti dáadáa. Now, ìbéèrè tó tẹ̀lé lè òun ni pé olùbéèrè sọ pé àwọn èèyàn wọn wà confused nípa pé ṣé ó wà nínú òǹdè tó de ákúdò nìka ìpè kéèyàn tó ṣe nìka kéèyàn kọ́kọ́ kéèyàn tó fẹ́yàwó àbí tóbìnrin tó fọ́kọ kọ́kọ́ lọ chẹ́ẹ̀kì genotype ìyẹn pé blood type wọn ṣe kọ́ tó fẹ́ra wọn ṣé ó rìnlẹ̀ bẹ́ẹ̀ àbí ṣé ṣé dídá nìkan mà náà ń chẹ́ẹ̀kì ẹ̀ náà. Dàgbọ́sẹ̀ ti genotype ní kò sí nǹkan tó burú pé ṣùgbọ́n ìṣe ní ọ̀rọ̀ yàn eléyìí nǹkan tí kò sí ẹ̀rí sí. Torí pé ayẹ́bí tó máa sọ orí pé ẹgbẹ́ máa ṣọ́ra wọn, wọ́n lè bí ọmọ báyìí báyìí báyìí báyìí báyìí. Sòdí alára ọmọ wọn àbúyé ọmọ ìdìbò wọn, wọ́n lè jẹ́ ẹsẹ̀ ní ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni ó lè mọ́ rí bẹ́ẹ̀ gbà yìí tó ṣe pé ọlọ́wọ́ bá ó lè nǹkan change yìí so àti rí dókítà tó ṣe pé uh, uh, àbí ẹni tó ṣe pé wọ́n sọ fún pé èyí nígbà tó ṣe tẹ́sì genotype ṣùgbọ́n nígbà tó ṣe pé ó fẹ́ márì ó ti rí sí ọlọ́tún ṣe níbò ní wọn ní ilẹ̀ sí ìyá rẹ̀ ló ti ṣe fún láti kékeré torí pé ìyá rẹ̀ náà ní kàkùn fún ti yẹn ibi iṣẹ́ ọ̀sítù tí ẹ ti ṣiṣẹ́ tó lórúkọ nílùú Èkó òun ìyá rẹ̀ ti ṣe kí ní ẹ̀sùn tó gbé mẹ́jẹ ẹ̀ ti ṣiṣẹ́ ṣọ́gbà tó mú obìnrin yóò padà lọ́kọ ọkùnrin tó fẹ́ fẹ́ àwọn tó ń ti ẹ̀ náà ní kàkù fún ọ̀rọ̀ jẹ́ tó tàbí ṣọ́gbà tí wọ́n ní kọ́ lọ ṣe kọ́ tún ní ṣe wọ́n rí kí ọmọbìnrin as ní ọmọ tí wọ́n náà dẹ̀ bí as ní sọ wọ́n ní wọlé fẹ́ra wọn sọ obìnrin bú ẹkọ́ ó wá pè mí gbára rẹ̀ kí n máa ṣe ó sì gbọ́ tó mọ̀ ṣe tọ́wọ́ ní kẹta àwọn afẹ́ tó mọ àwọn òun nìyẹn wà wọ́n níbi tó afẹ́ náà yìí ṣé tí afẹ́ mi gbélé òní pé tẹ́ẹ̀tì yẹn lè má ṣe gbára lé ńgbà bí ẹlòmí ilé ní kan kún kọ̀ọ̀pù tẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí òní jẹ́ nǹkan táwọn ọmọ ẹ̀kọ́ sínú ìdààmú ṣùgbọ́n àkápẹ́ nǹkan yẹn náà ní pé àwọn ìgbọ́rọ̀ ṣe so eléyìí náà àṣejù yìí so kálukú ló mọ obìnrin tó jọ fẹ́ láti bí èsì obìnrin kan lè bẹ̀rẹ̀ sọ pé obìnrin yìí ó arọ ni àbó ní àrùn kan èèyàn báyìí lọ́wọ́ obìnrin láti fẹ́ òun á ṣe sùúrù pẹ̀lú ẹ̀mí so wọ́n láìsí sọ èmi lè tó kẹ́ àbọ̀tà wọn kọ́ ló máa bí ẹ̀kí ní ẹ ọmọ ọmọ bí òun ló máa bí ìyẹn tó lọ́wọ́ báyìí wọ́n máa bí mọ́ so ọmọ tó wá bí náà ọmọ ṣiṣẹ́ tí a ti lè dúró sí tó wá ṣe pé orí bẹ́ẹ̀ náà torí náà àdé sọ pé ọ̀rọ̀ ìjẹ̀ ní orí ní ṣe gbogbo àgbẹ̀sìn Allahu Ta'ala ni àwọn tó sọ pé ìkan ẹ̀yọ́ ṣe kọta ìgbára lé àrínà àfáàbí tó ń tàbí ọ̀rọ̀ ìṣòdì pé ètò tẹ́wọ̀n kò ní pé nǹkan tí a fílẹ̀ fún tẹ́sì ẹ̀dùn afẹ́ tí àwọn àgbẹ̀ tó fẹ́ ni tó bá wọ́n pé wọn lè fẹ́ni tí ó bá rí báyìí torí kò mọ̀ lè fún wàhálà tí ó máa jáde látara àrùn kan eléyìí kò sí ìgbà tí orílẹ̀ ọ̀rọ̀ ìbéèrè eléyìí uh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó kọ́ ṣe kọ́ wa ó sọ pé uh, arábìnrin kan mùsùlùmá obìnrin mùsùlùmí ó fẹ́ ohun àtọ́kọ ẹ̀ ṣá so arábìnrin yẹn wá ṣe kólò ó kọ ọkọ ẹ̀ lẹ̀ látara pé ọkọ ẹ̀ di ẹni tó máa ń ṣiṣẹ́ àwo tó di babaláwo so wọ́n dẹ̀ ní àwọn ọmọ tọ́jọ́ bí pọ̀ so ó wá ń béèrè pé àwọn ọmọ yẹn ti wá dàgbà obìnrin wà nínú so obìnrin yẹn wá fẹ́ fọkọ ṣé arákùnrin tó ti ń ṣiṣẹ́ awo yẹn ṣóun náà ló máa tún dúró bíi wàlíì fún ọmọ obìnrin yẹn. kò lè dúró bíi wàlíì fún un kò lè dúró bíi wàlíì fún un. so ìbéèrè tí ó parí tí a máa fi kó ní sẹ́sùn ilé ńlẹ̀ disney life kẹrin òun ni pé nǹkan kan jáyọ nípa ọ̀rọ̀. Eh, ọ̀rọ̀ wàlímátù nìkà àmọ́ ọ̀nà tó ń gbà ṣe ni pé wọ́n fẹ́ fi ṣe sẹ́rímọ́nì wàlímọ̀ gbóníbèrè yẹn ti bèrè kò clear dáadáa mo dẹ̀ try láti try láti fẹ́ identify bó ṣe bèrè dáadáa bó kò clear sí mi dáadáa so òun náà ni pé ó dàbí pé nǹkan tó ń béèrè lédè kúkúrú òun ni pé àwọn tó ń tọ́ láti ṣayẹyẹ nìka àmọ́ wọ́n ti sọ di nǹkan tó yẹ kó máa ń má aṣọ ọmọ aníkọ́lá aṣọ báyìí nìkẹ́ wọ̀ wá àwọn ìgbésẹ̀ báyìí nìkẹ́ gbé àwọn yẹn máa jókòó sórí so wọ́n ti sọ di nǹkan ńláńlá dídá pé nǹkan tí ẹni yẹn ń tọ́ láti béèrè nìyẹn kò yé mi náà dáadáa. ìyẹn ni ó ní ṣe pẹ̀lú kọ́jọ tí wọ́n bá ti múra dáadáa kọ́lọ̀ aṣọ tí wọ́n yóò bí ṣé kò sí promiscuity níbẹ̀ ní ìfìdílì tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfàyàgbáyà ṣé kò sí irú nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ ní so ìkọ́ tó pàtàkì rẹ̀ ṣùgbọ́n mú kọ́lọ̀ aṣọ kan ṣẹlẹ̀ yìí oníṣe pẹ̀lú culture ní lára. náà ṣe ẹ̀sẹ̀ máa last one bọ́dà yìí béèrè pé èèyàn kan ọkùnrin ó ti propose tóbi yẹn so obìnrin yẹn ti wá gbà gbà tó ti gbà ó wá sọ pé àwọn máa ṣe àtò níkà obìnrin yẹn wá kò sí wàhálà àmọ́ kó jẹ́ kóun rí iṣẹ́ gidi náà ìyẹn obìnrin yẹn ló sọ bẹ́ẹ̀ kó jẹ́ kóun rí iṣẹ́ gidi tí wọ́n máa mú owó gidi wá pé kó dúró ọdún méjì tọkùnrin yẹn bá ti dúró ọdún méjì pé àwọn máa ṣe àtò níkà pé kí ni kí bọ́dà yẹn ṣe. àkọ́kọ́ ni bí wọ́n lè dúró kó gbòòrò kù sí lọ́wọ́ ṣùgbọ́n along the line wọn gbọ́dọ̀ bá sọ́pọ̀ wọn gbára wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn torí pé agbègbè sinmi nìyẹn so wọ́n fúnra wọn ní kọ́ọ̀lù wọn jọ ń ṣáàtì wọn jọ ń ṣe gbogbo ọ̀kan tí ọgbọ̀dọ̀ wà fọ́ọ̀dì ni ní àyà school so tí wọ́n wá wọn lè ṣe sùúrù gbà láì. ahsan allah ilaykum ya sheikh jazakumullahu khairan. wọn tún kọ́ wọn warahmatullahi wabarakatuh. Allez,